Fún àǹfààní ẹ̀yin tí ẹ fẹ́ wo The Return of Malika, ẹ tẹ subscribe button tó wà ní ìsàlẹ̀ fídíò yìí pupa ló ṣe, tí ẹ bá ti tẹ̀ tán, ẹ tẹ aago tó wà ní ẹ̀gbẹ́ subscribe button náà kí ẹ lè ní àǹfààní láti wo The Return of Malika. Fún àǹfààní ẹ̀yin tí ẹ ti wo apá kìíní àti apá kejì Malika, ẹ máa rí wípé fíìmù tó dùn tó lárinrin ni àmọ́ báyìí The Return of Malika ti jáde tí mo dẹ̀ mọ̀ wípé ẹ nífẹ̀ẹ́ sí ẹ dẹ̀ fẹ́ wò ó nítorí náà ẹ tẹ subscribe button tó wà ní ìsàlẹ̀ fídíò yìí kí ẹ dẹ̀ kọ ìdí kan pàtó tí ẹ fi nífẹ̀ẹ́ màlíkà apá kìíní àti apá kejì ẹ kọ sí ìsàlẹ̀ fídíò yìí kí ẹ dẹ̀ kọ òṣèré tí ẹ nífẹ̀ẹ́ sí jù nínú fíìmù yìí ẹ ṣe fún àkókò yín o ojú tí ẹ fi rí wa kò ní fọ́ etí tí ẹ dẹ̀ fi ń gbọ́ wa kò mà ní dì ire báyìí ni ojú gbogbo ayé máa rí o ẹ má gbàgbé kí ẹ tó lọ ẹ tẹ subscribe button tó wà ní ìsàlẹ̀ fídíò pupa ló ṣe kí ẹ lè ní àǹfààní láti wo The Return of Malaika. Ẹ ṣé o, ó dàbọ̀.